àmì ṣọ́ ara àmàkiri sórí ike akófara ojú àmàkiri òwúrú àmàkiri náà nǹkan ọjọ́ ọjọ́ lẹ́ka ti kàrà tó àníjúkọ̀ kàtó awó yí ma pààrà ìwó yá ma kiri pààrà ní ṣe dé ìní ní ìmọ̀ kàrà tó anyáṣà تاتي اوجو شان كاريا الله نيمت يا يا نهار انبئكم على من على من تنزل الشياطين امامك غريب ما كفاية بلياء وطرحون الدنيا نبيعون وكوكا هما mboka bibilia kwa bwana ugumawa ro jamaa adola nyuma ro gomeji mwaga toli iyo titala sura ya katoju eni ijo dudun iyo gomeji la on tube ka kili budo jele tanazzalu ala kulli afakin athim ame bile arɔbɔ akɛrɛ bɛ ne do ama ree mi bibi òun sama katsɛ ama biwa, ama ganɛ ɔlɛ idu afim o ne ani kemu da ganɛ ngini tan tere kemu da na rɔ kɛdɛ ŋɔdzɔ tani kɔ yɛlɛ afim arọ kẹdọ tàdúrẹ ojo ọjọ́ ẹjẹ jẹmájẹ náà máa yẹ àti kọ́ ẹ̀yìn ọmọ yíyàn náà máa yẹ àti kọ́ àti ìmìlẹ̀ ìlọ̀kọ́wọ́nà sẹ́máà máa ti kéte ànàkúmọ́ bọ́ọ̀lù àkókò ìbílí wà á sọ̀rọ̀ òun kàdìgbò ó jí ilẹ̀ máa ní mímàtí bẹ́ẹ̀ bọ̀ máa tó dè ti dọ́là máa kákàṣẹ́dẹ́ àmà wá tàbí òhòjù wẹ́ta yẹ òjálẹ̀ òdú akẹgbàrújá nì àmà ṣàdó atákò títọ́lá mẹ́ ọjọ́ ẹ̀ àkàkámọ́kàmọ́ ẹni òṣìṣẹ́ kéèjì gẹ̀ òṣìṣẹ́ kéèjì òṣìwọ̀ṣù àrọ́ bá máa kiri wọ́ṣù àrọ́ a máa kéré òṣèké ìjòkó kìkìlí ọkọ̀ wá ní màdọ̀là yóò máa lọ rẹ̀ ìgbó kìkìlí wá ní yàdọ̀là yóò máa lọ yàdí tírénìn wọ́n máa ọ̀làjú kò wá tí ní kí ṣe ó yá ní ìyàkóyá ló bẹ́ẹ̀lẹ̀ máa tà ń gbódú kọ̀lọ̀ bẹ́ẹ̀lẹ̀ àdẹ́ẹ̀ ẹlẹ́ àbẹ́ òjìgbé máa júdọ́ ebìrí ọmọlẹ́ máa rá tó gidigidigidi alú tó dábá lábọ́jú ẹni wọ̀ ṣó àrá òṣè kéèjì ìwé kàmí ìbìrí àbẹ̀rẹ̀ arọ̀wọ́ ní akẹrẹ̀bú máa wá rú ìjàmá àmà kéré àmà àmà kéré gidẹ́ yìí yẹ́tẹ̀bí ẹ̀húnmọ̀ ọ̀rún àmà lọ́gọ́rùn-ún mboko kɔla duma la gawo na kide amna kuma ni qur'an ale ni kuma mubi amma la gawo na ma kuma ko yin ale gala da ale gala ba jori abok mama mum mbok mama ton mbok mama jon e kalona bi àwọn pe ti bi eka e ka be di magani ko amara materi ubi amaruma ubi wamesiruma amatuma vitojama pili akosu na ng'ebele ngini okibale ẹ̀mù méjì ẹ̀ẹ́dẹ̀ ọkọ̀ ìjọpọ̀gbọ̀ méjì ẹ̀mù mẹ́rin ẹ̀ẹ́dẹ̀ kó ẹ̀yà ẹ̀rẹ́ kọ́wọ́ mú wa pa yóò fi ọgbẹ́ lẹ́kọ̀ọ́ ọgbọ́n mẹ́ta lédòmù rí i ló ń mú wa lè mú owó kó wọ́n kọ́ ṣe kẹ́ ẹ̀jọ́ àwọn ẹ̀jẹ̀ kan ń yé ó yẹ ń wá wọn ń wá pa tó kù sáwà méjì kété wọ́n yà kọ́ mú wọn lẹ kápọ̀ ẹ̀ lọ́tọ̀ yẹ gbogbo wa lọ. wọ́ṣọ́ àhá yẹ tẹ̀lé ìhùn lọ́wọ́ máa tún máa bì pìtìpìtì máa máa lé lóyí máa ní àmà ti pa ìpàtúgbò máa lé kásẹ̀tì máa là vcd dvd audio cassette mp3 mp4 màá yẹ lẹ́la mẹ́rin ọ̀nà mẹ́tòkò bí ògbó lọ́nà ìrìn àmà lè àjòyìn àgbé kẹ́ẹ̀dẹ́kẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀dù kámàdù bẹ̀gbàrú òbìkí màá lè lílá ń lójú èyàn ìjàmọ́ máa na rere nọ̀gbọ̀n méjì lọ́jọ́ ẹ̀kẹ́ ìjọ náà dú òun yìí máa dọ́à oṣù àmọ́ kérí ọjọ́ kí máa dàrẹ́ síbi wọn ọmọ ọmọ imi àpapà wọ́n kẹjẹ́ pàlùkùrà áàni ẹjẹ́ kẹ́nà ọ́pàá mà kérí náà ẹnà ọ́pàá náà èrí èrí màdùn náà yóò yẹ́ èrí màdùn náà kò yẹ́ ẹni eri ide ìfúnnu ẹ̀ e palùkò mẹ́rin kì í yàn ẹnẹ kì í nọjọ́ kì í nà níbi kì í nílí tàbí kì í àmọ́ tó máa fún àmì àtòwìn nínú ìrojì ẹ̀rùn e kì í àwé ìfúnnu ẹ̀ e, imú dẹ̀wọ̀n ẹnẹ kì í nọjọ́ kì í ara ẹ̀rọ ọjọ́ ẹ̀rùn kẹjọ́ kí ó ìfúnnu ẹ̀ dẹ̀ ẹ̀rùn kẹjọ́ kí ó ìbí fìdí kó. DVD, VCD wẹ́yí ẹ̀ǹkẹ́ yẹ́ máa wé òun rí rẹ̀. Ọ̀láyà ìṣẹ̀nà tí hàn bọ́ǹkì Kúránì tàbí ọ̀làwọ̀n na Ṣé dé inẹ́lẹ́kì gbọ́nà gbọ́ọ̀lá ọkọ̀ kàkìdẹ̀ yá gbọ́ ọ̀wú ìṣẹ̀dá eré ẹ̀wù yẹ́nu ọgbẹ́ kàmákàrí àmàlàyé agbọ́ àmàjẹ agbọ́ ẹ̀lẹ́gbẹ̀jẹ́ sọ̀kàtú kábẹ̀lá wà kọ́kọ́ yìí ìjò wọ́bù mọ̀tákàdá pẹ́ mẹ́kùnrin níbi gbọ́kàjá agbá ẹ̀kàká ẹ̀mà mẹ́kọ̀tọ́ mọ̀ ní àmẹ́gbẹ́lẹ́gbà wọn tọ́ ó dú túrà ti dẹ́ dùngún kólùkámọ́ níbi yé wọn dábẹ́ ìjọ ẹ̀ lá ó dú kọjọ́ dúkọ́ kí jẹ́ kí draw attention na múnẹ̀ wọ́n gbọ́ lélí ìṣòro e súra máa kéré ẹ́dẹ̀ súra gbogbo yẹ́yún máa kéré kọjọ́ tó fi yẹ́yún oyé rí ẹkọ oyé rí ẹgbọ́ oyé tẹ́ra jà máa kéré oyé rí máa kéré oyé máa kéré oyé ẹkọ yẹ eri ọ̀kàgà wọn kò mọ́ yìí tọ́ndé rí òun màkí kàtà mọ́dẹ́dọ̀ kàgá mọ́yí ọ̀kàgá àpò mọ́yí múdọ̀kọ́yí tọ̀kọ́yí ìbílí lè ọ̀nà dúkìá lè kí pọ́jí pàmùnẹ̀ kúmà mọ́nà rí kí mú rí ma gbà kí mú rí abúmọ́ ẹ̀dọ̀ imu ŋeju kurani ŋeju ọjọ ŋeju adini ọjọ imu gbọbẹ do amu nẹtẹ imu ŋeju eri dutu yẹn do amu ni. ebili dza wọlé kọri sọdẹkọ aleyhim ibili su jọnuwo na amaya lẹ do a. ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا واتبعوه إلا فريقا من المؤمنين الله ولا قوامي بسورة السبع يعني قسيوا plan kebili ne oya ma dun ebili ni plan yo le ko ti obe la ga ri so yo geta i plan i plan oya ma dun

tako pebili umam illa ori keke fariqon minin, almu'minin amoja kwe pe obe kinu kedo nojo be ko we ko bo mai de ebili atada ma adini yojo gabadi akakap adini kinilita yu kinanebi yu ebili atada boma

àdínà ọjọ́ wa kìpá níbi ìrànà ìjímá wa ẹ̀bílí ìgbúmọ́ gbọ́gbúmọ́ ọgbọ́dọ̀gbọ́túmọ́ dọ̀gbọ́túmọ́ ìgbúmọ́ gbàdí ni ìmúbàkọ́ọ́má ìmúbàdìkọ́ọ́má ìmólílí gbáwẹ́ wa gómìnà múnẹ̀ ìdó ìmúkọ́ọ́má tó má gbàdí ni pí ó ìmọ́tò àdínì ó dọ̀ àdínì dẹ́lu ẹ̀ ń gbà yá wọn rẹ̀ gbọ́ òbá ìdó èlì kondo gadini toka kata ma imango jeli gani ngona ngi ngo chadini lega ya ma dino ndo adini ndo jali ba o gele o gige biri winu be boy mbe o ya nabi muhammad ya bo ko bele ka e biri ngo bo be o ya nabi muhammad pere ona dide wotuma fatabi'uhu illa fariqan òfẹ́ bọ̀ wọ́n lú dé ìbìrí ìpé òfẹ́ òjà níbi muhammadu wọ́láhì iní mátálátí mọ́ agbó ní kàdé òun iní mátálátí mọ́ agbó bàǹdà ọba yìí ọba kó ọkà aga yìí ẹ̀hùn àkọ́ ní ẹjọ́ ọkà aga ọdịni ọjọ nke nwe m ọka aga m ma hmm, wete abụọ m na nwakọ ka gịrị ụta ẹ̀yà máa gbá wẹ̀gẹ̀ ọ̀gá mẹ́kọ̀ tí yóò ẹlẹ́tẹ̀ lẹ́ ilẹ̀ muhammadu rasulullah báàmì ṣíà ìmàmíyà ìfìnà àṣẹríyà ebìlì ìlànà ẹlọ rí àmà pàbúrẹ́kì kó wì náà lọ àjọ yìí rẹ̀ ǹbẹ́ ẹ̀bọ̀ ẹ̀wùgbé wà ní ìwọ́n tí ní ìlànà ẹlọ ó jẹ́ ẹ̀ ní ẹ̀bà kẹ́kẹ́ lọ jẹ́nẹ̀wìnì bẹ́ẹ̀ ya. tí jẹ́nẹ̀wìnì máa yẹ̀yẹ̀ ka ihe ń aga ká yìí ìjẹ́ àbẹ̀kí jẹ́ ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه

umerie kwa kasusura tulisirai akaume akimetete anaokaganya wau manyagwo kagau ehadina bakau imuda baba imuda ba 1997 eh masalaje ni inda hude wewe masalaje tano ba ba hude awe wa mati amma ni mda ni masalaje ki muda adaba ìmí mọ́sálásí èsì mú dáadáa ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọ́dọ̀ ń wá ọmẹ́kọjọ́ kọlà bìrẹ́jì yìí ma ń kọlà bìrẹ́jì tàbíkọjọ́ ma kọlà ọ̀ka àga kò ìdó ìta ìkùrá nìyẹ ẹlẹ́tẹ̀ ìsúrẹ́tù àníhàn àbẹ̀kẹ́ ìsúrẹ́tù àárá àìgàmí ìdíye gbọ́kọjọ́ ni wọ́zẹ́rì lẹ́zínà tẹ́kọ̀ọ́ dínà hùn lẹ́hàwọn wọlẹ́ ìbàn eh وللذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر خلقوا بما كسبوا شراب من حميم وعذاب أليم الله أكبر إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون آية قدرت آية في سورة الأنعام may go around ayah, ayah 68. Ayé òhò ìbọ́jọ́ ẹ̀rí gbogbo máa wọ́ kàgá tí ló kẹ́ra fún mọ́. Ẹ̀wọ̀n ló ka ayé ìké, yẹ́nu wọ́n zẹ́rì lèzí na tàkàzú dínàwò lẹ́ ìbànú ọ̀láhàwà. Kọ́ọ̀nà ọgbó kàdínì kọjọ́ ọdọ̀ ahún máa, mà tó nùgbà dínì máa nà ọ́ tánì, mà mẹ́wùn nẹ́nẹ́dọ̀. لعبا ولهوا إيه عمتك هي يبكي لعبا إيه عمتك ولهوا هي يبكي dáhùn jẹ́ ògìjọ àti àyí ìgbọ́láyàn ìgbọ́láyàn ń kìdúgbẹ́ kún ìtẹ́lẹ̀nà tánìyàn mọ́ múnẹ̀ lórí kún gị

وغرتهم الحياة الدنيا إليك ما تني فوقك ما نجيب جم جم جم جم فينا كما نموت إليك ما جابوا دم بطبو يولو يولو إنه دونك يا يا يا يولو probably tala he tala he le odi odi kuma jo gba ma jo keto he ko de ja ti do ma ile ki a to ke bi nga pa ta ko ile o ko jo palu bi o me do ma te bóbulẹ̀ tala ayọ̀ kí n gbérí kó yánà ìjàgbó bóbulẹ̀ ma tààlà ayọ̀ àmá yìí élé ọ̀dẹ̀ òdì ma kówé kàdéjà ti dó ọrọ̀ ọwọ́ jọ jìtọ̀jìtọ̀ já ti dó ẹ̀yìn àjárò kò égó ọjọ́ ẹni ògbókà díìnì ma tọ́nà tánà màmí àgbà mẹ́jọ ògbó lẹ́hùn èèyàn àmì alẹ́ ọ̀hánà àmì awọ́mọ́ hata mayo govidia mamuyaya adini ugojiri adini bidia bidia onumo nunga ya lede repeat idu otitala hadith ngo muna ojani wadari lazina takhadhu dinahum lawan wa la'iba ngo aya muna ji la'iban wa lawa abe la'iban wa lawan la'iban wa lawan lawan wa la'iban anya mayele tan to be mimman wa shu'ara yattabi'uhum al-ghawun yani dikemma ma yakubu muna abámakiri àti ìṣọ́jú ọ́tàkọ̀lẹ́ máa bí ọjọ́ ojú àyàgbọ́n ní papò ẹ̀lẹ́ tó gbókà ẹgbẹ́ tẹ̀fìrì tọ́bẹ̀rì abẹ́kọ́tàkàdá ìṣọ́sẹ́tù lè fàn abẹ́kẹ́gbẹ́ tẹ̀fìrì alkúrútọ́bí ebìlì ẹnu ọjọ́ ọwọ́ òun ló bí alìyánà tẹ́fìmẹ̀ wúwa mọ́mà níbi ẹkọ́ yọ kébẹ̀ ọmọ ma ẹ takamana mẹ́nà ọlá ya mẹ́lẹ́wẹ́ olítà ìdúnwà mẹ́lẹ́wẹ́ olítà na nà mẹ́ àgbáyó ụmụ àbẹ́wẹ̀ nà mẹ́ ànútọ́ na ngamene na ale politaki kama nibi wene tungu wego ngalo akonganya na mena wala tunalo ngotaka denwe de oyo ngameli dunwe eli kimudewe ama ameye ti ama me ho ami ma bejewe manya bedu pogoyoyo mani business center maka yo agunga ne boye onu be ma ta e ka gwo to heta ta yali bàbá mẹ́rin òye wà ní ṣàkátẹ̀tẹ̀ jẹ́ gbọ́dọ̀ ọ̀fẹ́ jáde ajújẹ́gẹ́ ìbìrí ń gbòkúrú bébí spíkà ń máa bà á pa bíẹ́n àǹpù é máa nà ọ̀gán àǹpù é máa kókọ́ àbí àkókọ́ ẹ̀ẹ̀dọ̀ tó ń mọ̀ bébí àǹpù yóò máa ti lè fẹ́ ẹyẹ kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ìyá máa kéré gálùpẹ̀ adúbẹ̀lẹ̀ yìí ìtòkùtò òkú ìtì èbèrè àbọ̀ ọtọ́kì ajújẹ́mú gújẹ́mú kí ní kéwù lẹ́lẹ̀. yẹ́n rí àmì gbókè wọ́n má pàtí ń kó kàdí business center mú kó kàdá gbó ebi pẹ̀lú ẹlẹ́nu àwọn ebi dáre ìbílí mọ́ náà fi àtúnjọ àwọn lè wọ́n aṣọ́kọ́lọ́mọ̀ òun àjọ́ ń yọ ọmú ẹ̀yìn bọ́gẹ́lẹ̀ ìlú mọ́kọ̀ kàtọ́ ọjọ́ náà tó dábàá lẹ́mẹ̀ ga ya yín abébìrì kí àtàwọn yọ ọmọ òwe wà má níbi ẹ̀kọ́ jẹ́ ká mẹ́tò nànà wọn. wọ́n mú rita ìdùn ńlá mẹ́lẹ́ àmà níbi ẹ̀ dánmọ́ nù rita ńlá bá níbi mẹ́ nà ńgbẹ́ wọn ọyọ́ wọn má promote wẹ́ ihe má propagate ngbòǹgà ẹ̀rọ láyé ẹ̀rọ àmì tẹ̀fìrì láyé agbọ̀mọ̀ kámọ̀ láyé wa òṣùwò kọjú ẹ̀ nìyí wọ́stẹ̀f bí mẹ́nísítẹ̀ tọ́ọ̀tà. واستغفر من استمعت منهم بقولك وأجلب عليهم بخيرك ورجلك وسالكهم وسارعهم في الأموال والأولاد وغيرهم وما يدركهم الشيطان إلا غرورا الله أكبر أما جاي بني وجوني واستفزز منهم من استطاعت ويبري أن دوكي وتلا هاوي همونه واستفزز فما وبوه bumai dada ama nene umata minista bọta ẹni kì í rọ̀bọ̀ ẹ ẹni kọ̀ ọwọ̀ ẹ̀bọ́ nínú hùn ya ọmọ nẹ ẹ̀rùn ẹni dùn hùn máa wọ́n yìí gà ẹ̀wẹ̀ yìí ẹ̀rùn ẹni dùn máa wọ́n yìí أمي مفسرون أما المجر عبد الله بن عباس عبد الله بن مسعود قال قام أما المجر ما يدلين من مريا ميجي ọ̀kàgá òkèlèwú ùbà ìyúta ùmọ́lò lúkẹgbọ́ múrí àyè bèlè ìdàmọ́ múrí àkẹ́rí kẹ́ẹ̀dẹ́ ga kẹ́rì àti rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọ̀hún àtẹ́ afa kéèlà bẹ́ẹ̀ náà kó lù bíà sọ̀rọ̀ àjà múlà yín ọ̀rẹ́ mà ní múlà. akẹ́rì isi dúnà kẹ́rì kẹbìrì ìkọ́ ilé ẹlẹ́tí yunifásitì kẹ́mílà ní erí ọkọ kẹpa bí ẹyọ nù àmì kẹfìrí àmọ ẹyẹ àmọ ẹjẹǹtì ìbírí màmúdú ẹbọgbọ ojú ilé pàtó kúmọdún ẹ kọkọ kẹlẹ títí ẹta àt múrí àkẹrí dúú ṣe jẹǹtì ìbírí dẹ àkẹrí jùbẹ́ẹ̀wẹ̀ ẹ̀dọ́mọ̀ ọgbọ́gbọ̀n di kúránì bóòlì tàbí náà níbi ọjọ́ tó ma náà lè tàbí tánà yìí àmẹ́yẹ déwẹ̀ sàmà kérí èrì yìí iṣẹ́ àbàdàlẹ́ òlélélẹ́ èrì ìkùtùbílẹ́ èlẹ̀ àwọ́múlẹ̀ èlì rọ̀túlù mínà ìmọ̀wúlẹ̀ wọ́sàmà wá tìlẹ̀mìyẹ̀kún rọ̀túlù mínà ìmọ̀wúlẹ̀ wọ́jọ́ ń dọ́tìlẹ̀mìyẹ̀kún amẹ́ni lẹ́wọ̀n akọ alarọ̀ bí mọ́ wo yóò ka kẹ̀kẹ́ gbọ́ wọ̀láyò ẹnẹ̀tì akẹ́yẹ ẹnẹ̀tì níní ilé kàfẹ́tì yìí sálámà kọ́yẹ̀ bọ́dọ̀ yìí wú tí ọmọ ọmọ akọ́jú wọn kẹ́ gbọ́. wọ́n mẹ́rin yóò ṣe bó nìyí. ومن يحبني ومن يراني كان معي في الجنة بلا بهتان إذ عنني إذ عنني خليفة تجاني Eli zanadiko wallahi iti fi Usman dan fodio wallahi wallahi tallahi la ilaha illallah abekeli lema jemi ako kebiri to kọwọ́ bẹ́ wọ́n ní من استطعت بصوتك ورجلك واجلب عليهم بخيلك وشاركهم في الأموال والأولاد يا لدي

yẹ ma ma lulẹ̀ wọ́n gbórí yẹ wà lulẹ̀ gbókèlè yẹ wà lulẹ̀ bá ìkó yìí dẹ̀ jíìpù dẹ́n camry toyota camry toyota corolla mercedes benz sienna yẹ dúró dẹ̀ kéèlẹ̀ ní ẹ̀rù tẹ̀yìn ìjágẹ̀ yẹ kàmá ale bi ma ma tó yá. kimani kalola ni alola boku doile de ona me gwatu kumolo no yanyala anyala anu kwa kumalo le e eh, u doile eh, pa manya ewe eh. emi ni ha golf ewe golf ewe golf ki ajo de munu de ki ona me luko mamu na me ya turi ngbo ka me ata duko ko ngbo ka alayi ti máa ma yọkọ̀ gbáyẹ̀wò mọ́tò kìdẹ́ pa màmú igbó ma mú olóyún gbogbo mú ìbú tòbí jẹ́ ma ò lẹ́gbó ma tó rí mọ́ rí ẹnjẹ́ ọjọ́ kan níbi ilé ìdẹ̀ wà jìlípa lẹ́yìn bí ka wọ́ọ̀rì bá ma lò lẹ́rẹ̀ ẹ̀wẹ̀ ìbílí ngbòkò ńdọ́ ẹ̀wẹ̀ dẹ́ ewu dẹ́ ma lò lẹ́ ewu dẹ́ kò ule gidigidigidigidigidi mgbe ewe begi mi de long du ona mele ma ola ma molo yu akutu kita ya nche ko ngolo ngolo kimane no du yo koro yele yanu bo mele to ku bolu yanu ma to ko ri yanu ma to ko o ko te gula ri ya yanu ma to ke pati o ke o e ma ya te yoko pigniki pigni pigniki yanu ma lo la bia gidọ̀gidọ̀gidọ̀gidọ̀gidọ̀gidọ̀ rọ́lá máa fi ẹ kóso kùtà parí ohun tí édé ká ìbílẹ̀ àwọn àwọn ohun yóò kí anúmọ̀ yà mẹ́ wọlé tí édé ẹgbà màdàbí dá ọmọlẹ́bí yà yà yà dẹ torí màá ó jẹ́ òun yẹ ohun rìjìlì kàtù lẹ́rẹ̀ ẹ̀wẹ̀ dẹ ùlẹ̀ rẹ̀ mílì mẹ́ gbọ́ mílì mẹ́ jọ ùlẹ̀ mílì mẹ́ la màálù lẹ́ dísíkò yìí lulẹ̀ rí yẹ́ kẹgbẹ́ rí ọmọ ilé pẹ̀lú àmẹ́gbọ́ ọ̀rùn òun ṣáyẹ̀ mú ẹ̀rẹ́ amáyá jẹ́ kúránì ẹ̀gà wọ́wọ́ ńlá yẹ́ gìdẹ́ ìkọjú ẹni wọ̀ṣù àrọ́ àmá kéré yẹ́ tẹ̀bẹ̀rẹ̀ òun lọ́wọ́ gbogbo na gauna aka ni dada idaba tuwa jadina amma na ya toji gawi aligala ana ga duri da na ko yo ke mu damo bogi mamu matera na ko teji pipo taji o da guma tuwa jana na yin yin wa zile ka na sai na me ka lon aga ko ni e buya san ka na ya tuwa zile heri ka na ka mun agbagẹ́nẹ gbogbo ìsìnkọ̀ fún ya ló ti gbogbo àtẹ́lé ewu gbìlì mẹ́ẹ̀dẹ̀dẹ̀ àmọ́ ẹnẹ̀ kàún ẹnẹ̀ tó kàún ulẹ̀ ebìnrin ọ̀nà yíhun dẹ́ èélẹ́ bùkátà kó máa kàún ìwọ̀n ọkọ̀ wọn tí èyí tọ́la yóò ìwọ̀n yọ ọgbọ́ ìdẹ́ ọgbọ́ àbúnẹ̀ wọn náà

olùkẹ́ ní kẹ́ẹ̀tẹ́ ní òkòlò kẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀dẹ́ kiri ẹ̀hùn ẹ̀dọ̀ pàdé ẹ̀dọ̀ mẹ́mdà ní amẹ́tọ́gbọ̀n nínú àwọn ìjíkẹ̀dọ̀ rẹ̀ pàdé ẹ̀hùn kó mẹ́kà lámẹ́ mẹ́wọ̀ ẹ̀rọ wẹ́nyẹ́ rẹ̀ lẹ́gẹ̀ẹ́ ọmọ mọ́ kà ní ẹ̀dọ̀ rẹ̀ ama bango abawa jalewa jalewa jalewa jalewa ugati ni kwa bango alijeje kunyome lungone yeke nuko ubaye kunyome lele tuwa kwa daga kelwa kwa ngoto leo dumuta taka ke anete akiri yeti pana ke chapa mna kutende maududo àmọ́ òdòdó yèèlè ọwọ́ àyàjì ooru àdágbà dámadámadámadámá lè ohun àtàkọwọ́ àdágbà àtìtìtì àtìtìtì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ooru Odó àdágbà odó ẹ̀lá yóò kó ọ̀rọ̀ ònà pọ́ sí ìdágbò mẹ́ àdágbá tí àjà àkáṣíwá àjà kóhun dí ọdọ̀ abádágbá ya àrìnà fóhun àbí ìṣùgbọ́ ìbìrí ọ̀nà yíò ìyú jẹ́ òkú kò máa dọ́ àdágbá dámdámdám àdágbá dámadámadámadámá bó iye tí pọ̀ náà pé fóònù fún ẹjọ́ àfẹ́sẹ́ lè tún ẹgbẹ́ dáhùn àníwọ̀n ẹnìkì wá kí pé 2000 tètè díẹ̀ yọkọ̀ pàdé títà àti àlọ́ òwúrọ̀ àwọn akẹ́lẹ̀ ọkọ̀ kí mẹ́rin ẹgbà ẹ̀yà dàbí oyè ibi ọlá wọn ẹgbà kí ní dàbí tí òun òun ẹni nẹ́kùnmìntì òun òun àfẹ́ parí ẹ̀yẹ àmọ́dùkú jẹ́lẹ̀ kàwé ọ̀pọ̀ 30,000 òdùkúlù a náà kìdí ìṣọ̀tá yìí létẹ́jọ́ adágbó yìí eyé ẹ̀kọ́ òkìṣẹ̀lẹ̀ ìwọ̀dé ìbẹ̀ọ̀lẹ́ ẹ̀dá kèbìrí ń kẹ́ ẹ̀dágọ̀ mọ́ ọmọ ẹ̀jẹ̀ mú kó yẹ yóò gbáà ọkọ̀ sára mọ́tò mú kó yẹ yóò gbáà ọkọ ka ma wọn a kuma gbọ kọ sukulu ododo kpọọ ọkọ kẹta kana ebi tuntun ọkọ fún ẹnà wọn ma ma fún ẹlò lọkọ lọ wọn lẹni anyagba bí abidjọ tìmẹtọ abéjú yẹ ẹtùwẹ dàgbò olúlu lè lọ ọmọ kékeré kí wà gbọ kọ sukulu ododo. ẹgbà tí tẹkọrọ ní osikapa mẹtuma wọn ẹnẹbi abo osikapa ya ẹgbà mẹgbà osikapa yẹ lẹ ẹnẹbi mẹta ọsàkà mẹta osikapa bọkọ yẹ adẹgà mẹlí arọ kótó kolo tẹ àjẹjọ dé ẹgbẹ́ ọlámú ẹgbìrí àkẹrí ẹmú mẹ́ àkẹrí ọkọ̀n sí ẹ̀pà pọ́ kìdá ẹyọ́nà kìtá ẹ̀mú ta pọ̀ gẹ̀dẹ́gẹ̀ yọ́nà sí ìgbì àkẹrí adágbò wá ìlàlẹ̀gbẹ́ bí ilẹ̀ ìbìrí èrí ẹmú

mẹ́wọ́ tàbùrọ̀ ọ̀nàbọ̀ àríyáyé orí ayá ibi ìwò tàbùrọ̀ ọ̀nàbọ̀ àríyáyé orí ayá léèkì dẹ́yẹ̀dọ̀ ń tá bọ́ kọ́ọ́dọ̀ iye èèyàn ń tá ló kọ́ọ́dọ̀ àkóyà ààrẹ ààrẹ ààkóyà ààrẹ àbóyà ẹni èkì táyàn yóò tánú gùn kọ́ọ́dọ̀ èyí nani ìkọ̀lá ń yọ dọ́dọ̀ ọ̀dọ̀ olú mọ́ àmì ìdàgbéjì irú agbá ìmúdàgbé wọ̀sílá wọ̀sílá jẹun ìyàṣẹ́ àkẹ́kì fúl gabadia kap ọjọ́ kí máa nẹ̀rẹ́ yóò dán wọ́n lẹ́gbẹ́ ti kúrá ní kó yá máa kéré àmì jẹ́ ìrírí máa gbọ́ ọgbọ́ ẹ̀dọ̀ máa tẹ̀jí ike máa dẹ́dẹ́ ìkúrá ní àmà káàbìrì akáwọ̀ àmà káàbìrì pa máa tààgó òhò òjògbó ẹ̀ta lè kàmọ́ ọlọ́dẹ kùmà máa pa gbókẹ̀dága kẹgbàrù yánà owó ẹ̀ta èyí dó ẹ̀dẹ́ ìkùránì kùránì sí constitution ní àbàbà ó ẹ̀nà tó kìí sàbàbà kùránì agáìdì ẹ̀ ipò yẹun kẹ́yẹ tálò owó kùránì ọ̀làkó yìí ulẹ̀kẹ́lẹ̀ anẹ̀ kùránì ọ̀làkó ẹ̀ ń dú ìkùránì ọ̀làkó yìí lẹ́ẹ̀bù àbàkọ́ yọ̀ ní tẹ́tẹ́ lẹ́ẹ̀fọ́ àpapọ̀ àyàn ní jẹ́dẹ́kí sẹ́hùn jẹ́dẹ́kí múdù lè bọ́dà kùrán kùrán ní sẹ́hùn dú ìkọlójú mi ẹgbà ka ikó wọ́ ọ̀kà ńgbà mẹ́kọ̀ọ́ dúkọ́ kò tẹ́ ìkùrán. dúkọ́ kò bẹ́ ìkùrán ní nítorí abalẹ̀ wọ ẹni nàbù wọ́n mú nàbù nàbù má dọ́dún wọn dúdú tí ìkùránì tó lọ́fẹ́lẹ̀ òun bí ẹ̀nẹ̀ta ń gbé rẹ̀ ṣọ́fẹ́lẹ̀ ìkùránì wà dẹ́nu iná òbí anyá hapùn ọdọ́ ọdọ́ dèrè ọgbá ìka àtijọ́ ìmá mọ̀tán májẹ́nà gbé ìkùránì ẹgbàtà ọlẹ́ náà wà máná gbé ìkùránì ọ̀pẹ́ ìkùránì ṣe ráìmù ọlámá ẹgbà bọ́ọ̀lù àwọn tó ìkùránì ṣe ẹ̀hún tó kìí jámà ní ajọ́ ìnẹ́gbẹ̀mọ́dé ìkùránì ní ọ̀làwọn tó ìkùránì ìkùránì ti kọ́ lọ́yọ́dọ̀mọ́ and Oyo is talk with wisdom. God speak in parables. Eli yon ha bapan. Ebili do wota mwana do wote bero ni yon nika. Ibuma badini makpapo ime uduma. Imeli kuba kuma kokaga. Ido kowe go. Imuduma maibuma badini. Imode elane lo. Imuba bako wini ya mabaka abe mama tɔ mawini ni ebili yɛ tɔ tiɲɛ ka mɛ mawini kame yɛ tɔ kaka tsadi ni gani baki tutu ni kɛ dɛ patie kame na du tsɔ kɔpu ye o ɛya dɛ tiɲɛ kaki pati ma tse ye o du amɔma amɔma religion na papa ko religion na ma tso de ko religion christian mboli di bi yɛ papa dɔmɔ ebili yɛ ni a do e yɛ ma jajan ya yau ya yoru wanga mana ke wi ni be ko nga o kaga na kama tido wowo gudbangi ho holili guguta e masala ji kan ba ko ro amelo nga je ke ba ke club nga ka ma amele ke ke chukoloke business center ngame anedu changa advertisement eh, kame anedu taja ataja ngamati ngok maloji nga mela wini ubele kashi bele no nga ya yuzu ameleti ama me christian ele ama ibu matin ga ma wini lono bunen baba ita ma pak ko ngba e masalasi mgbele ya yuzu lona owo pigo loyo ko owo ma ile ubie wo owo oro ile ìyàwó ìní máa jọ ayé ìgbìmọ̀ gbélẹ̀kẹ̀ adúrà ẹmà jẹjà àjò win wọ́n ìbá òkè mígẹ̀ ọmọlẹ̀ ya yàwó yàdọ̀wé hùn ìyàdúgbé hùn wà máa wọ́n ma wá jọmọ́jọ́ lè ẹ̀yà ibi mítà mẹ́fà ìdíkẹ̀ wọ́n mọ́ ń rí gbọ́ sí lè tẹ́ tó dẹ̀ àmọ́mọ́rọ̀ ẹ̀yẹ bìlì àmọ́ àjọwọ́ dẹ̀ wọ́ṣù àá yẹ mẹ́gbọ́n kọjọ́ mọ́kọ̀ yí ma tọ́gbàgẹ̀ẹ́ ألم تر أنهم في كل واد يهيمون أوه أمك من قول ألم تر أمي أمل أنه أما ما كري كدي ما كدغا كري في كل واد واد Iki da iki parabolical, uh, this is parable. Mechanical expression is allegorical expression. Ẹnwọ́adì ọgọ́ kì adẹ́gbàdé owó méjì. Ohun adọ́kì wáadì. Ẹnìkì wáadì kìdí èrè àkèrè. Wáadì kìdí èrè yá màkèrè. ìṣùkọ̀lá kàkiri adùkú àlú yẹ̀hí múnà ètà ṣùlọ àlè kwémi awèmí kwémi awèmí èèwọ̀ ọgọ́ kìdágbàdé òkòlù ẹ̀rẹ́ àmàkiri ní màdágbàdé ọgọ́ ilé ọgọ́ mí ní ike ọgọ ilẹ̀ ọgọ́ ọ̀lẹ́ mi champa ọ̀lẹ́ jẹ́ ní ọdọ́ kí exaggeration ọ̀lẹ́ kì sí hyperbolical hyperbole ohun owó yíyàn là ọ̀lẹ́ kì máa yẹ àpùnú ẹ̀ka mẹ́lá bẹ́nà kẹ́hùn àdọ́mọ́ tó ẹni kì kọlu pàdé àkẹ́ àdọ́mọ́ ẹni kì tí ẹnẹ́bí àtọ́mọ ewò tàǹpọ̀ olú ewò mánàlùmọ́ pàbíẹ́ta dùgbà láàrin ewò ni ùkọ́ ọlú ìmọ̀ náà kọ̀lẹ̀ bíẹ́nẹ ẹ̀wọ̀n èèyàn ńwọ́tẹ́ ẹ̀wọ̀n bíẹ́nẹ ńwọ́tẹ́ ẹ̀wọ̀n èèyàn mánàlù pàbíẹ́ anáwọn fi lè mú máa ìmọ̀ ukola daba ukola wona daba onekidaga kola irrojo kinen ojo akaki ma yalfizu min qawli illa ladayhi raqibun atid inu kola duki kwalo na du raqibun atid malakula doje je inako raqibun atid malaku je do hoyi yana ko kola duko na wile dukwalu

ọkọ̀ tẹ́lẹ̀ kẹ́mdù yá kiri ya kíkọ̀ ọdún bí ẹ́ àkèrè ọ̀hún dọ́kùn ọjọ́rin ìjọba ìlú nkọ̀lọ́gọ́ ọjọ́rin jú ní ẹnẹ̀kì má pẹ̀pẹ̀ ìnàtàbúdú ní ẹmdù sọgúnmi gbogbo ọ̀nà ọ́ náà ما لا يفعلون tọ́dá balẹ̀ a ma ní ti rẹ́rí a ma gbẹ́rí dókè a ma gbẹ́rí mọ́ àmọ́ amẹ́rẹ́ àwẹ́yàbọ̀ òǹdìdẹ̀ ẹ̀nẹ́yìn wẹ́yàbọ̀ òǹdìdẹ̀ ẹ̀nẹ́yìn àdógbò fálọ̀ yóò yẹ amọ́nùkú ẹ̀pámọ̀ yẹ ọyẹ ó kò وبقدر القرآن وهم الله ينفى من هذا الحديث أفمن هذا الحديث تعجبون نعم وتضحكون ولا وتضحكون وتضحكون نعم ولا تبكون وأنتم وأنتم سامدون فاسجدوا فاسجدوا لله واعبدوه الله أكبر الله يلي أكبر من هذا الحديث أو لتفجموا بكبك كدي كرغوام مين تعجبون أما يقول يقول كفلبك أما ما بغيموني ما قتلكم مبان ملبودا كدي ونو kuma temero yo kishona men وتضحكون من لنا يعني ولا تبكون وأنتم سامعون ولا تبكون مرركوا وجيل بمكمة وأنتم سامدون ممدان تريد أجادوكي ewu moto mɛ ɔyi paalɔ mɛ mɛdza netire yi o lele eli agbɔmu eli tabada eli kutubi bɛbɛbɛ bɛbɛbɛ pumpum mɛdza dalu gbɔkunu mu nɛ wɔn tun sáà mi duna mẹjọ agbèrè adóòkè nọlàmì anyé yìí nọlàmì wọn ọ̀nà akọ́dù pẹ̀lú mẹ wọ́n tó sáré tó abọ́jú ọ̀là kò yíwù bẹ́ kò mà gbẹ̀yìn ọ̀la máa sáré gidẹ́ ńwọ́jọ́ kàmú bẹ́ẹ̀ di anáfẹ́rẹ́ yẹn ní fọ́s jùdú. amẹ́kùnmẹ́ náà ti fọ́s jùdú lílá mẹ́mú yìí dùn án ní wọ́n jọ mẹ́ sokeri gberiyan aka mede gòkè mẹ́dẹ́gbogbo lẹ́nu mẹ́dẹ́gbogbo kí a gbé yá lè wọ́n wà gbogbo torí mẹ́ra rẹ̀ isa aléyìí salam òun wílẹ̀ ìjọba níbi muhammadu òbí ehun níbi muhammadu wa dɔgbɔŋɔ nebi isa nebi musa ìdí nebi ọ̀gá ilé kọjọ́ ti dù ọmọ nebi jòjòwe ma dábí almost forty thousand ọ̀kọ́kọ́ ọmọ nebi lè du kiri ti do ìwọ̀n ma máa wọ́ kàgánà nebi dúró àmì àbàpà ẹ̀ẹ̀gbà kèbìrí ọ̀kàgá wíyẹgẹdẹ́ ń mẹ́gbẹ̀ẹ́ yẹ àmúgbà mẹ́yẹ́ ń máa wó òkòlò yàmẹ́ àwọ̀ òhó orí mbéèdì máa dábàá sí ọmọ àti máa tán ìmúdà yá dábàá ọjọ́ múlẹ̀ kùmọ̀ ẹ̀dọ́kọ̀ kàga tẹ́ ń àbàkà ẹ̀ń àdínà níbi muhammadu kùmọ̀ ọwọ́ ìyága mẹ́kùnmọ̀ ẹ̀jẹ́ mẹ́lọ́tẹ́ ìṣúra tó yà 60 to 61 jẹ́ kùmọ̀ ti lè وما علمناه الشعر وما حيلة hmm. إن هو إلا ذكر وقرآن مبين الله يني أمه يا نبي محمد anibi me komanda me kadahu mei kaparu mei ẹgbà kàmà mẹ́rin ìdàtọ́gbà kí ayé gbọ́n mẹ́ máa kéré mẹ́ gbóyà ṣòkéhun ẹgbà nòtún náà náwéré mẹ́ àkámà yá dérí anibi mẹ́ha wọ́n ma alẹ́mnahu ṣe ẹ̀rọ aka níbi mẹ́rin náà gbàkẹ́nẹ̀ dúmẹ́ àkóhùn àti ní ẹjẹ ogun àníbi kí a ń yákóta kọ́sẹ̀ rí ó nùgbà níbi mẹ́ kàpọ́rú mẹ́ akọ èyí náà ó èlì yìí wọ́n ma yẹ lẹ́hùn iye àdúpẹ́ mọ́ níbi mẹ́ náà ọmọdé rí mọ́ ọ̀la náà

oyi nsọdọ yaya ya na ahụ ịkọ kọwa ahụ ụlọ ije darọtọ ọwọ ka kọrọ ahụ títọ ahụ ọwọ bàtí ẹmụ na alẹ mẹlẹ anabi kọgẹlẹ akelidu akeli kuma ejo mgbe anabi dabi akeli kuma ejo anabi na ma gwọ aga

eri idukwe mu wa n'otosi idukwe kagbeli n'otosi idukwe keli ma ni mɛ wɔla yi ba yɛ tɔnu onyi le mɛ hã onyi le mɛ hã onyi le mɛ ubi hello, hello, hello, who, who, testing, testing, testing microphone, testing, testing microphone, testing the mic. Ó káwéré, ha ẹ gbóòlù ẹ̀ ká ìṣẹ́ ní ìwọ̀n àmọ́ mi. Olúwa ìṣẹ́ ní ìwọ̀n àmọ́ mi. Àmẹ́lẹ́ mọ́dún àti kọ̀yí là máa tún mìíràn. ọgbẹ́ amẹ́bọ́mi ọjà níbi muhammadu àmẹ́jẹ́gbọ̀lá yìí mẹ́kọ́ ní rí bẹ́ẹ̀dì àwọn onílà kẹba anọ́tọ́gbó anọ́rọ̀ òní àmàwọn káàbẹ̀rì àmàwọn jẹ́ kó bà wọn ní bẹ́ẹ̀bọ̀ mbeki molo omehama jali ama maberita baba pote mwelo mwelo aba pote mma toduma makama na tutakapo bule ende tugwe suratu yasin ota qur'an di ke yire di qur'an tola moni tiki e kuna kaide qur'an di de o jana do ala jidon gọ̀ọ̀lẹ́ jìdé ìsúrẹ́tù yàtíhùn káàkìdé yàtíhùn kò bẹ́bọ̀ màjẹ́dú yọ ọrún ní edugbo ya ẹgbú ẹjọ́ ọgbọ̀ méjì ọkà tó mọ́ pàá ẹkọ́ ṣe òun ọjọ́ káyìn wọ́n má alẹ́mùnẹ́hù sí ọ̀rọ̀ wọ́n má yẹ̀mbẹ̀rẹ̀ ìlẹ́hù anẹ́bì muhammadu akọ ìrìn torí ọgọ́lọ̀ bó yà níbi muhammadu business center ajá salon mẹgbẹlidze pawọ mẹ mẹgbẹlidze fóònù mẹ mẹgbẹlidze bọọsì mẹ mẹgbó ŋamọlẹ ìdílé kpani dàgbò kpani kpani dàgbò. ukikɔju ati ni anabi muhammadu akɔ eli ni aneri aŋumɛni tɔdɔkɛlɛ dukise mɛ kɔ eli ni abosoŋo katɔgba yɛ wɔ mayɛ bɛtɛ lɛ o eli yɛ wɔn bi pɛ ŋa anabi muhammadu ni sebe wọn níbi náà. ìlúwa ilá ìlúwa òun jẹun lẹ́gìtì ní mọ̀nà òun jẹun ọgẹ́ lẹ́gìtì ní mọ̀nà ilá sebe wọn zikirun àríyá àríyá ọjọ́ edu tamuni ọjọ́ èmè edu ńàmọ́ni mayan imọ́ yọdún ńàmọ́ni àwọn tẹ̀ ń wọ kùránù nùbí pé kùránù ṣàgádá. kẹkọsẹ kẹgba kẹmọ̀dàtìdéhùn kẹ́àdùsùkọ́lọ́ kẹ́dùsùkọ́lọ́ kẹ́dùtínàlì yẹna ẹdùsùkọ́lọ́ kí adẹ̀yìyì rúná ẹnkà níbi ní ẹ̀yẹ̀dẹ̀mọ̀ tí ó rí kọ́kà gan mẹ́yà ọgbà màkiri gbótú kẹrẹ igbo ìmọ̀má jìjìrú zina tó á lè jólẹ̀ bàbọ̀n ọjọ́ bí mọ́ gbàdọ̀ ọjọ́jọ́ máa kókò mú ẹgbì súrọ́tù lèkùmán ijó tùtù súrọ́tù lèkùmán ayamẹ́ ló gbogbo táyà mẹ́fà kùrán kọjọ́rọ̀ wà gẹ̀ẹ́kù kùrán dẹ̀ gbogbo kùrán àti kùnmọ́ dẹ̀ gaàlì ìwọlẹ́yà dẹ̀ ngonga soli je suratul kuman bogo taya mefa e ko qur'ani dai hudan utona ngiti wa rahmatan e yo mingiti lil muhsinin ngambu ya kala mo ngoti ngodo mbole de galima de alladhina yuqimuna salata ambeki digatia ngo maburji mamo wa utuna zakata mangodi zakat wa hum bil akhirati hum أولئك على هدى من ربهم وأولئك هم ẹn kà níbi ní ẹkùn rẹ̀ bókì jẹ́ pé kùrán lẹ́mọ̀ múgbà mẹ́dọ̀ yìí kùrán yẹn nà máa yẹn gbójí lọ yọ́nà amánu tẹ̀múnẹ̀ ha màkọ́ pè kùrán yìí hàn tí kùrán dọ́ọ̀mà màkọ́ bí sukọ́lọ́ ya wọ́mínẹ̀ náà. wọ́mínẹ̀ náà sí mẹ́yìn yẹ́sẹ̀rí lẹ́hùn alhadí sí ní ìwé làánú.

àmọ́ ya kò yí lọ́jọ́ náà àmọ́ àbọ́kì kùránì lẹ́ àwọn ọmọ bẹ́bẹ̀ àkọ́nà kùránì lẹ́ gálí kàmàṣí pé kùránì wọ́n mi ní náà mẹ yẹ tẹ́tẹ̀lú mẹ yẹ ṣẹ́rí láwọ́ ṣẹ́rí inú bọ́kì kọ́nà kùránì gidẹ́ mà nọ́ kọ́ yí ọmọ ọ̀ọ́ páyọ́ ma ọ̀ọ́ yawon madọ láwọlẹ̀ hadithi yawon sí láwọlẹ̀ hadithi ngbò idẹ́ láwọlẹ̀ hadithi dẹ́ láwọlẹ̀ hadithi èrè ọ̀gànì èrè òlélé èrè ùgbó èkè àkàkà máa yà mọ́ nẹ̀wí ìlòdúk máa kọjọ́ máa ìlòdú alàrẹ́bì kìí lẹ́wọ̀n láti ìbẹ̀rẹ̀ ṣẹ́gẹ̀lẹ̀ tí a mi tẹ̀fẹ́ màmí lẹ́là yuzilla mwana duka munella bona yi qur'ani te ona qur'ani to ona sabilillah amai mameli bibiuta bibandi buba umolo egwo gwidoeta uwewa mamugba medo ya apokwele atene te qur'ani ti wayatakhidha huzwa mami kurani bi jẹun mamu do tu agbe kurani mama agbe kurani do tu kẹ abeji akọjá kurani mama do sẹni o kẹ ẹnwọjọ kò yí ma wòlẹ ìkàlẹwò azabu muhi abela azaba sẹni o katatọ yọ na de yuma mamu dani ke duma yuma ka yi lẹ manekeli yi pele godogbo ekumata thirty million tuma ele yi lẹ manike kuyi ki ward 20 million tumele ehile amano yona ulaika lahu adhabun muhin abeli kimomo do kunyo wapapo ki ufane imani palubo medomate kimani kobo mamo dede edomage niha abali madeko kurani ojo kyangu matene gbauma وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن أذنيه وقرا وجوينه أبي قراني أبو إلي بيوتا بولي أمريلي بو بيري pé jẹ́ bá màkẹ́rí kí á ń fánẹ̀ fúra ní pálúbọ́mẹ́dọ́mátẹ́pá pọ́ tìmọ̀ ẹ̀ máa ní palupapọ̀ ẹ̀rí yẹn àjẹ́ ọlọ́màkẹ́ mọ̀ akápapọ̀ àmàjẹ́ kẹ̀dẹ́gẹ́ kọlà kúránì mú má wọ́n yìí lẹ́ tòtìlẹ́ àléhìn ayá tùnà máa yà wá gba ọmọ kẹ̀lí kakọ́ máa pa àmàjẹ́ kẹ̀lé báyà kúránì mú má ẹ̀hùn máa ti ta wọ́lá mama nàbí tánì mama bìjàgbá mùsùlùmíràn màtí ni ké màtánà lọ́kọ́bíà bó tó gbọdọ̀ ní mùsùlùmíràn ayọ̀ yìí ní ẹgbẹ́ níjọ ọ̀pọ̀ èyú ẹ̀lẹ́ máa jáde rí tòlàkẹ́ ẹ̀lẹ́ ka alẹ́mì ẹ̀sìnmá àhá dábí gbé gbọ́ àká kùránì ojú ọ̀rẹ̀kọ̀lá pé òun náà bá dábí gbé gbọ́ kàkọ́ọ̀lá níbi mọ̀ọ́mọ́dún ẹ̀ka òun náà bá ka ẹ̀wọ̀n ọjọ́ kò ojú bọ́lẹ̀. ọjọ́ ni wà níbi muhammad di labari ngẹ́nẹ́ musician monga kìdẹ́ ẹ̀nà agbérí ọ̀làdú ya ti tákì ìṣọ̀ àjọ mẹ́dọ́mọ̀ àti òyìnbó bọ̀mọ́lọ́mọ́nà dé ọ̀làpẹ́jì yeye kẹkọọ yamẹka yìí ọlàkẹkà yìí nineteen seventy six yìí ẹlẹtẹtẹ yìí fọlá tẹtẹ yìí. kùránì òkè ayáwẹ̀ rẹ̀ bọ̀bọ̀mọ́ mo lẹ̀ ní ẹ̀kọ́ la òbí ọmọ lẹ̀ ní ẹ̀kọ́ la òbí ọmọ lẹ̀ ní ẹ̀kọ́ la ọlà kẹta ẹ̀ ní yìí rẹ̀ ọyọ́ ẹni pẹ̀pẹ̀ sírù di labarin enele labarin bi azabin alim azabai wotojo na dida gbiri azabai wotojo na dida kiri azabai wotojo dida ma deli okolo yama ame me gbola ipa to me di aki qurani kola yi me hu adijo me o le jire me ko me mu ju me rabi wa kola yi me makeli ko mi bo unola eda makeli ko mi Akeri dúó mi kóhùn náà lọ akẹ́rí dúó sẹ́nà ọ̀yà yìí nígbà kẹ́rí dúó ní ọ̀yà bá jọ lọ òtí lànà tí ká tí òun á mọ̀mọ́ ẹ̀yà bàbá máa ń yí kùrá ní ẹ̀hùn kì wé ìkùrá ní dámẹ́wò tí wọ́n ẹ̀hùn kọjọ́ kà lọ lórí dẹ́ iná máa kéré ẹ̀bọ̀ máa wí máa kàlí máa abẹ̀bí wọn jọjọ́ máa tó bá ti dá máa kọ́ akẹ́rẹ̀ bọ́ akẹ́rẹ́ máa dé máa ń sọ wọn ni pẹ́sù wáyé máa ń yá bọ́ wájú gẹ̀ẹ́sì máa ń kó yá bọ́ máa kéré ẹ̀bọ́ ẹni máa wá sàlámù alẹ́kùn ẹnu máa ṣe bọ́ fún wáyé máa ní kí tọ́nà tó dé wọn náà yẹ wọn dẹ máa ń lọ́nà múnẹ̀ dẹ́nu ọjọ́ òbí dọ́gọ́ yẹ wọn máa ń wọ́n ti kẹ́ máa dùn tọ́nà ẹ̀ máa tùbí ọ̀ká ṣìkálò onúbẹ̀ ọmọ wọn ti gámọ́ tọ́nà ẹ̀pọ̀ bí ọ̀ká ṣìkálò òṣùgbé máa kámẹ̀ ìnàbá mamẹ́ àmọ́núgbẹ̀ yányá bí na ìrì mà tákà máa ṣánẹ̀ wẹ́n ní rí kẹ́ẹ̀kọ́ abáṣíwá yìí nà èrè ẹlẹ́dọ́gbọ́ kẹ́ẹ̀kọ́ àwú àyákàmẹ́ àmà kéri ẹgbàkẹ́ni ẹdú àṣòṣọ́ ọ̀la ń kí akó máa bí nà ẹni na dúkà ẹbú aló iná ẹmúdẹ bíá ọmọdé àtàjẹ ẹgbẹ́ gbogbo ẹgbà ní agbẹ́ ìbọn wọ́n yẹ gàjá tàṣẹ rẹ́dì imú amánẹ̀ dúọ ọ̀hánà òkú ìtẹ̀nà ayékú wọn gbogbo akọ́dọ̀ gidagidagidagida abẹ́kámi tọ́ọ̀gù mẹ́ ẹ̀dù ọ̀há ìtẹ̀nà wù jẹun àtànẹ́ edu ukwu kaduna kaa kemụ akpụkpatani isọpraịzi ya tan ẹ̀wọ̀n ti evivili owó evivili ìnà ẹ̀mẹ́kẹ́ ṣòwò abẹ́ evivili evivili ṣẹ́nkẹ́ ó bẹ́ ogú àmì ìyá ìrìnlẹ̀ akọ̀gà

agbọ́ ìgbàkà kẹrì ìgà ìgbàkà ti súra yìí kẹ́ẹ̀sì aránàdọ́ mẹ́fún èdè ìdílé kúrò kàti súra yìí takàtà ní oyí òkèrè akẹrì ìgà dọ̀là ní pọ̀ kẹrì wúlò ìwúkà yìí kọ́mọ ọgbọ́ ìgbà fàmà náà iná lọ sọ́rọ̀ mẹ́jọ alùkà máa lo

ọlẹ́tìkú dọ́la ń ewu rí ọ̀la ń omínà kiri ẹ̀nà òjàdú nígbà kiri dúró àjà màmàdán bẹ́ẹ̀ ríyàn ó tó fún yìí ní ayọ̀ yìí àpáàlà dápẹ́tọ̀ yìí mú ẹ̀ dákùkù ọjọ́ náà ọjọ́ káyìí wa kàtẹ́ dùn mímọ́ lé olúgbò kọ́nà jẹ́ kọ́nà ìwé bọ́ ẹ̀lẹ́ àkámà bẹ́ ma nà ẹ kàtẹ́ kẹ́ ó yú àdàtẹ́ mọ́ ọ̀tàkùn aka ẹ̀hùn mẹ́ wọ́n yá tàbí òhò ugbó ẹ̀ta àrí ìmò olúgbò ya nà wọ́n àrí ìmò yehova gbókẹ ràmú náà lè kẹwàá ti dé òdu ẹ̀ka kẹrin fi àlò rẹ̀ yìí àmọ́ ọlọ́dẹ máa gbìgbà ní kéjú yọ̀yàn abíwárà tí máa kọ́ àtẹ ní màmá tọ́ ní màmá tẹgbẹ̀ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ahụ na kàṣẹ ẹ̀kẹ́ àwọ́ta àwòhò adágbò ògùn ẹ̀ta mẹ́lá ti dó òdú màrín odu ẹnà tí a ṣúṣẹ́ ọjọ tọ́ ọjọ́ kí máa dẹ̀rẹ́ jùdó wọn wọ́n ṣọ ara ọ̀yọ́ tẹ́lẹ̀ ọmọ lọ́gọ́ àwọn alùpọ̀jọ́ pọ̀ màkèrè ọjọ́ mí ọjọ́ يعني إلا الذين الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون ọjọ́ ẹ̀kùn rí a máa kéré lẹ́yìn òjá méjì màtí rí máa kéré ìnùbéjì nù wálọ́lá ìyànùbéjì màmá nù wálọ́lá ní ìbéjì má nù wálọ́lá lẹ́ní ìdẹ̀ ń ayẹyẹ ni ilẹ̀lẹ́bí na àmẹ́nu rí máa kéré orí kéèké òbéjì mi ìmẹ́ nìdú akeli made mamima ni dongojo mawo kolo e kodo atini ngoti mu marata no veli yana ngoti mola mapeli mage adini ozo mu banya telo la mapeli ema kabri ti chamune ene no mona tini rak be kabri ti te todi eliene kak mago o vadwa ne bi pokuye do be bo todi eliene kak mago utọ adini jene adini islam jene tubẹbọ utọ tó dé eré ẹnẹ ẹka kuma gbọ ama kele yẹ dọmọ nbẹ lẹmu dada ne yọ ẹmi tsodo damadama ne yọ ẹmi ẹnẹ pẹ kaka ne mbele madi imani kumasuko ojoma deli masube ojona wa zakara Allah kathira eliduma bojoma ten macharodu bojoyon eri mama janga mone ojoma eri mama janga mone tuba be on bibita anabi nubele yamani ene ke umati abdullah ibn rawaha bawala ẹni ẹkẹ ìhùmá ti hassan bin sábìtì rọ́bì ọlọ́wọ̀ àníhùmá ẹni ẹkẹ ìhùmá ti káàb káàb majọmọ́ sẹ́yìn náà bọ́kàr sẹ́yìn náà umar sẹ́yìn náà kuma nù dàdí àmàkiri àníbì kuma bí ó ti dẹ́ ma sórí ma yìí ma nà ọ̀gìtán ma nà kẹlẹ̀gún ma nà gbọ́ kẹlẹ̀gún máa nà yá kí akété òhe yọ tìdítìdì jáde tìdó ńà mọ̀nẹ̀gọ́n ẹnà kí tìdó yíká yíká yíká mú kóso olùbí akadá nà máa nẹnu máa nà gbé báńdì ni máa nà gbó bàní máa nùnú bẹ̀rẹ̀ kí وذكر الله كثيرا مبيك ده ما تهجودو ما تردو بجو نانا نانا نانا ما هو يزيلي مغي وانتصروا من بعد ما ظلموا ubi kami kafiri da kanya kere ba nabi ma yuzeli ma wa defender nabi muhammadu hassan ibn thabiti ami kafiri wa wa dele nabi agbanya do tabale nabi muhammadu asani ibn sabiti gidai apelidu eri ko akade hile kade hungi ni domon yani ya rasulullah wa di zini won ko ma de ko ma facebook ede yi hasan ibn sabiti me gbo ko ama pa keri me gbo en ni bi kan ye we we ko na mele yan jidulu eri da ke ke yan ye bi ni ta we hele an kan ni kade iwewe nwa nka na nebi ya nebi ọdẹ akẹ́rí ìwò mẹ́tẹ̀ islam ẹka e ma ọ ma jọ ó iwe ẹnẹ́ka akẹ́rí kẹ́ẹ́dọ́gbìmì kẹ́ máa fi gbogbo ọjọ́ mi á gbogbo ọjọ́ dị mi mmiri

yani wa ya rasulullah ọdẹ akẹ́rin gọ̀gẹ́sì islam ẹ kàmọ́ magwù Arabu bá amawino lẹ́mẹ́jẹ́ katabalẹ̀ ilẹ̀ yàmì tí dúwò tó dún lẹ́yìn tí sí ma ọjọ́ rẹ̀ kúrò ní búlẹ̀ yìí challenge kọjọ́ dún abẹ́ ilẹ̀ pàkó sakadu dẹ̀ mẹ́ produce lu kúrò ní kì mẹ́yẹ́ kọ̀lábà kúrò ní kágò ọ̀nà dúkùmọ̀tìrà yìí máa fẹ́ ẹni èyí àṣàkẹ́rí ni tí ewé òyà níbi muhammadu dẹ a máa kẹ́rí a máa kábìrì abá níbi ìnà màjáyé ọmọjáyé ọkọlá máa bọ́ kàmà kọ̀ọ̀rọ̀ abúwà náà ní ọjọ́ mọ̀tẹ̀ mọ̀búwé ìdáwé àwọn tó mọ́ bọ̀ bẹ́lẹ̀ ní ẹ̀rọ máa wòyí Nga nebi ye ni toba ko ya bismillah kama goke wande mutumu ama kiri abi kafiri kidai kana yoja nebi sallallahu alaihi wasallam to dama ina kidama do Hassan ibn Sabiti dama mara dabola makudunya le jodudu mako iyan arab kuma mowo be kokoko torukume o madu ko be kokoko ke gbogbo ma ra ma dɔla ma jɛ kubo ma bɔ ma bomo yiriyan èyí lɛ jɛ gbɔma rɔbu tɛ de ewu ìlú ma pèlè alo yi èyí awɔ ma tuli ohun asani ibunu sabi tukide ohun yasa soko yɔnyɔnyɔnyɔ yasa soko ligidi ohun la dawo. kí àdọ̀là yá níbi tàtẹ̀ ẹnìkà níbi ṣe kí àdó mú má òdágbé màkì máa yàn dákọ̀ níbi ha kí jẹ́ dẹ̀kàlì yìí wọ́n lé mùtùmù àdàgbà ìmù mú bọ́bì tẹ́ kí wá fẹ́ ìsàmì káàbìrì kì á mú a màtínú tọ́ kéèké anábí ẹni ahùjì yìí fẹ́ iná rú àlọ́ọ̀hì má àtà ọya sọ̀tà náà yá ká mà pé rí ẹgbẹ́jìjì kàníbi ní àdátá ní pé lódòdó yẹ́ ẹgbà kọ́ àdùkù kọ́ adábàmọ́ ẹgbà kẹ́ àdùkù àbúwá náà yọ́ ẹgbà kọkọlá wá wá wéyèrè ẹni ìgbìjà pàpà ọ̀là dúkìá kó yà ló ìdúgbẹ̀ kíkẹ́ ta tó là níbi kọ àbí kàná níbi àkọọ̀dẹ̀ akéré mò ń ti ọlọ́ọ̀là dùn ẹ̀mí yé dọ́ òòlẹ̀ mò ń ti òun ẹ̀gùn rèé kọ̀ kékẹ̀tẹ̀ àtọ́hùn èjú wọ́n mọ̀ wọ́n fi jẹ́ nǹkan mẹ́lẹ́kọ́ ẹ̀gà mẹ́lẹ́ òkú ọ̀tí ọ̀lẹ́ kò ń ẹni gbogbo ẹ̀ pẹ́ẹ́ ẹbùn tó kùnmọ́ ẹnẹ́fẹ́ ìsàmẹ́lẹ́ wọláyé àmọ́ akẹ́rù ìdẹ́rì lọ́dọ́ mìíràn náà níbi ọwọ́ a máa kẹ́rì éèkì sàkẹ́rì ọ̀dà máa kẹ́rì máa rámà rámà sọ́la mama ma tí àwọn bukeri hàn níbi odógẹ kà níbi anétíwà gbọ́ anétíwà gbọ́ ọ̀nà kí a kiri lúgbọ́ nǹkan níbi náwà ẹnẹ̀kì mú gba ìgbò yíire ẹnẹ̀kì má gbà ní ìgbà òhù ẹnẹ̀kì ń lọ fídíà èémù ta ẹ̀ń fídíà mú yún mẹ́wọ̀n mú yún ole minakili hanibi alo odo o kanibi na odo genele idele wa fi na rasulillahi ya'lamu ma fil ghadi ehwade anibi hode wa anibi na kinu ma ga anya ti ona ogala kina kanibi kai kai kai kai kai tabu tabu ya no e le mo le ti o minu na ga ti ona no zo kiti la ya'lamu ma fi samawati ghaiba لا يعلم من في السماوات الغيب إلا الله أنك جوكا دي wa níbi ẹ̀ka ń bèèrè ẹnẹni dúkì nímọ̀ ìdí òjá lè pàánà ẹ̀wọ̀n májàntí ní ọjọ́ kìí yẹn wọ̀ fi náà rọ̀ tún lò lọ́rì àlẹ́mù جرائركم وبجاه محمد كبائرنا تمحى بجاه محمد هناك النار الوبر يعني بصير بسر الغيب قبل قيامه بصير أنا بشاغان بسر الغيب في سكرة ما يمجأ kabula kiyanihi dogbata ke uleke wa kelgeni gole ko anibi apango maya loje beji de ka shaparu ene kirini amale ni tiru kiriti ni je amane eli kijane indi gagara e gola gagara le bo je bo yore ei sirini ale unga ka yeni medi unabi yurillahi مدينه نبيه الله مدينه نبيه الله أزكى تعبدي مدينه نبي الله ere ko ya nibi oyo du azkata abuji e ko la rojo ki ado na somali yana pa

ego titala ya inwa ndao yani wasayalamu alladhina zalamu abe kitugo kisola ma lati mameli bamedo amada mapeli ojama ama jama peli ejo tama wa yunya la mo ya ola oya ola agba ma ko ya ma kuma je akoko jama peli ma báàmì jẹ́ èrè bíréèkì kásẹ̀tì bíìsì ìdí èrè business center ma máa ń yá màá yí ayé mú kọlẹ̀dín àrídàmá Ma máa ń yá rídà tú kọ́nà yọ́múnẹ̀ máa ń yá màá ó ayọ̀ bẹ̀yà nìkan náà ló gbé rí mẹ́lẹ̀ ejú òun àkàrẹ́ zúra ẹ̀yà àkóyí àníkà wọ́n rí fìdí zúra ayẹ́ ọ̀nà kọ́gẹ̀ tudan mi sura ti amo kama gulol ama hadisi ki kola loleli loleli loleli ini hadisi kan yo awe amande akhiran hadis ngo kan bi ani bukitu rahmatan lil alamin ojo pa mi se ko am donna e unde yomi ngona tu ko joti ti christian ti you tabapa ta pe munafiki a pe bubulu eh tamela tamewe ojo pa mi ke yo mi mi ke ko bubola du ma ko chaka du u bilawa buistu li am haqa al ma'azifa ojo pa mi che ku ya u destroy ku aizimi al ma'azifa e ma do ma'azifa uba bandi okelewu igiuta oriri ama ne on kama kere yi wọ̀lọ̀fínà olúgẹ̀ẹ́rí kàkẹ́rẹ́ akọ́ èrè èdè má ti ẹ̀yọ ní ọjọ́ pọ́nà ìtẹ́kúyà pàlú bá ní tẹ́ wẹ̀kẹ́ lè bá níbi mọ̀hánmọ́dù ọ̀gọ̀wẹ̀dọ́ ma ní yàn rẹ́ ábì pẹ̀tírólù yíkú náà fi yìí àbẹ̀kẹ́ lè bá níbi pàlú ọjọ́ tún ní ẹkọjọ́ wẹ́rí ẹkọjọ́ mọ́rìdí àmúdágbò ẹ̀yà yìí ìjìmù náà fi kí ẹni bídí àkójàbá níbi ìyẹ̀jẹ́ ẹnkà níbi àpálú nwẹ̀ túbí àmà káàbìrì káwọn lọ́kí náwó kí nẹ́lá nẹ́ àmòwé ọjọ́ mọ́rìdí ẹ àmòwé ọjọ́ wọ́n pálúbà nìtẹ́ àmàni ọ̀kàgá àmàni rí gíúta ọba ọ̀kàgá lélòdà bọ̀tọ̀ ọ̀kàgá mánú ọkàwẹ̀rẹ̀ kí mú dùgbò bò lánù èyí ma ẹlẹ́yà yìí mọ́má ma yá fáyíwúná ẹnu ẹ̀yí kò mú gbogbo tó ti dáláhùn èrè èdè èrìgbà tó rí kéèké ọyọ ìdì ọ̀kàgà bíẹ́nà bí bíẹ́nà àdí ní kémẹ́nmẹ́ ọyọ ìdì àmúmọ́ka máa nọ̀kàgà ọyọ ìdì máṣe ìwọ̀ ẹ̀ máa kéèrí Take them the half بعد الآن ewu ma fiki wude ubi ma ń kàtẹ́ general imọ́ ndé mọ̀ wọ́n tó kíké gbóka mbé mà tó kíké lẹ́jẹ́ ọgbọ̀ mà tó kíké yẹ́ tó kó ní àdágbáyà ọ̀nà yóò kòlò ọ̀tà onúgọ̀ ọ̀nà kẹlẹ̀ ẹ̀jà jìbìrìtì ní ojíjẹ̀ tẹ̀wò bólómí bèbì ojíjẹ̀ wo pọ́ǹkù ojíjẹ̀ wo kọ́pù stáìl dọ́gà wọ́ kàgọ́ kawere ìsàlámà ní ọ́nzà ní ka ànẹ́bì kànẹ́bì àkàmà wọ́ kawere onekele maka ya gbagburu nwa gbaa ka otu lokita n'imikokoro ọha daga gwọ ka ga iyi takamibejo kikowe kadeja tido yi bobuleki nakiri ama ma kuma ne ọmọ kolo ma ní ìjábọ ma tim tim tim tim ma nọ kàga ma ma jòkòlá nù ma jọ ma kéré ma yá yìí ma ẹgbẹ tó fẹtọlẹ arúgbó man ko jo ma ko e me le ma ya yi ba ti abi ma bi suna me statement ni la da no ngbe ke se de ate ne ri o ate ne ri ani bi eto ma te ne ri le me che yu ma ma dun kidu mu ma ka din islam ayo na ji ka te ele de rete haram ele de yuga wa haram ele no le haram ele ti ta pe haram ele ti ta ya haram adini e ji te ka ẹlẹ́jẹ́ haram ẹlẹ́jẹ́ haram mọ̀wé gókàkà dín ìsìlámà yóò nẹ̀ mútó sí pèpè tó dọ́gẹ́nẹ́ mẹ́nà kàdá mẹ́ bóbulẹ̀ èrè ọ̀bẹ́ mẹ́ àkọ́ òkùnrin ìdẹ̀nẹ́ ìsìlámù mú yá ìní ẹ̀yẹ́ ìlẹ́tọ̀ oge lẹ́gẹ̀lẹ́lẹ̀ àdínì tí ó àti mú tẹ̀hún kàgbà àgá máa pa ẹ̀rẹ́ kàgbà ti súnà ooo súnà níbi dẹ́ àjàkírù bí súnmílà bí súnmílà kàngídí kàngàkàngàkàngàkàn ma maleka mama ni hujja baba ande bi balo elete ya dota ja sunna te da me aba amani hujja de mi shogale de ola ide ne سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك